أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن عجل الله لآت هو السميع العليم ومن جاهد ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي بالله جعل فتنة الناس كعباد الله ولئن جاء نصر من ربك ليقول إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين فقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون ولا يحملن أثقالهم وأثقالا مع أثقالهم ولا يسألن يوم القيامة عما كانوا يفترون ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون بعد أعوذ بالله من الشيطان الرجيم سورة هنا من سورة الأنكبوت عارف الأنكبوت ó jẹ́ ìkan ní inú orúkọ àwọn ẹranko àbí àwọn kòkòrò eléyìí náà ni èyí tí a mọ̀ sí aláǹtakùn ó sọ àpèjúwe aláǹtakùn ẹni pé ó ń ṣe àpèjúwe àwọn tó ṣe pé wọ́n ń ṣe ó pa nǹkan ní ìfọ̀mọ́ ọlọ́mọ ọba pẹ̀lú àwọn tó pa nǹkan ní ìfọ̀mọ́ ọlọ́mọ ọba yìí onídà gẹ́gẹ́ bí aláǹtakùn tó ṣe kí ni tó kọ́lé pé ilé aláǹtakùn òun náà nìkan tí yìí ò lè faralé faralé yàrá máa ṣàlàyé rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ sọ eléyìí ìtòbí orúkọ yẹn tí wá ní sọ tí ọlọ́mọ bá sọ nínú sọ́rọ̀ náà o sọ́rọ̀ náà ó ń ṣàlàyé púpọ̀ nípa àwọn ẹni tí ọlọ́mọ ọba tó gbin àdánwò wọn wò tó gbin àdánwò wọn wò tẹ̀lé náà wà ní ọ̀sẹ̀ ọlọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ ayà náà sọ́rọ̀ náà ọlọ́wọ́ bá ní alìsìláàmìn alìsìláàmìn tí ọlọ́wọ́ bá dárúkọ ń bí eléyìí náà nínú àwọn aráàfi tí àwọn olùmọ̀ wọn máa ṣàlàyé pé kò sí ìtumọ̀ kan fún un pé àwọn ni alìsìláàmìn àwọn àwọn ará tó ti ṣe gbọ́ ọlọ́mọ ọba tó wọ́n bẹ̀rẹ̀ àwọn ayá nínú alukoran alùpùpù náà bá ní kọ gbàmí ọlọ́wà ní kọ ha àti àwọn míì bẹ́yẹn àbí lálẹ́sìlámi káàmì sọ àti gbogbo àwọn òṣòro tọ́lọ́ bá fi bẹ̀rẹ̀ alukoran sọ àwọn nǹkan àwọn àwọn ará sí inú àwọn míì wà ṣètò àwọn wà fẹ́ sí pé ojíjójú gbogbo àwọn nǹkan tó wà nínú alùpọ̀rá ní nínú àwọn òrùfin ẹ àwọn mọ̀ súnmọ́ rẹ̀ wọ́n ní alif ó túmọ̀ nǹkan báyìí láàmù ó nǹkan báyìí ó nǹkan báyìí nínú àwọn ìsọkúsọ tó jẹ́ pé àwọn ọmọ fi rẹ̀ ṣùgbọ́n yìí tó jùlọ nínú ọ̀rọ̀ àwọn òun náà ni pé àwọn ọba nìkan ó mọ nǹkan tó gbà lérò pẹ̀lú wọn yẹni àwọn ará tó ara wọn mí tán wá ní àsùmáwò iná ni àsùmáwò tó wà rò ní pé tá a bá fi ní wọn báyìí igbó fi ń tọ́ka orúkọ àwọn súra yẹn ṣùgbọ́n etí ó lékè jùlọ lọ́rọ̀ wọn òun náà pé àwọn ará tí yóò ní ìtumọ̀ ọlọ́mọba náà ni ọba tí ó mọ nǹkan tó gbà lérò pẹ̀lú wọn

àpòmọ́ra ẹgbẹ́ òun ní máa kọ̀kọ̀ lè fi ṣe nǹkan tí ó tọ́ ọmọ àwàgbọ́n ẹ̀dá ọlọ́mọ ọba ẹ̀nà ní kí ẹ máa pe àpòmọ́ra ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ́mọ bá ń sọnú áyà náà wípé alìsìláàmì àrí nínú bí àrígbómi tó ṣe pé ọlọ́mọ bá dárúkọ alìsìláàmì tó ṣe pé a rí pé alìsìláàmì ìtumọ̀ wá irú ẹ̀ á rí laka ọwọ́ adáhàna anka wizrak àìpẹ́ alamnashra alif ti bẹ̀yẹn eléyìí mú wá ọba ló máa mọ̀ wá lọ́lọ́rọ̀ ní onísùnmọ̀ ní anábínáàdẹ́ ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n ilé ọba kò pé ní alámú ní alámú tòkòwá ìkàkà ara wọn ní alámú torí ẹ nígbà tí ànábì sọ àǹfààní tó wà ní ìmọ̀ ká alukur'an ó ní mọ̀nkọ́ra àrùfà ní nínú láàdá ibẹ̀ ẹnikẹ́ni tó bá ka hárà kíkọ nínú alukur'an yóò gba ládá báyìí ládá báyìí ládá báyìí wá ní alif lam mim ó dúró kan bóyá ti sọ pé alam nashara àbí ní alam ahasibakima kálọ̀ bẹ́ẹ̀ nínú o ń sọ pé alifu harfu harfu wà mim harfu pé tó bá ń pé alif pé gbogbo eléyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni náà alifu ládá ọ̀tọ̀ ni láàmù ni ó gba ọ̀tọ̀ pé bẹ́ẹ̀ wá ní tó bá ní alhamdu yóò gbà láàdá ní ẹyọ kọ̀ọ̀kan bẹ́yẹn ló ń bí nípa fi fi ṣe àpèjúwe pẹ̀lẹ́ ń tọ́ka sí wípé alìsìlámi lọ́tọ̀ ọlọ́wọ́n bá nìkan náà ló mọ tó gbà lérò pẹ̀lú rẹ̀ ọlọ́wọ́n bá ní àhásíbà alifu bẹ̀ ni alifu istifham yẹn ni alifu tí í ṣe ìbéèrè hásíbà yá sábù yẹn gọ́nà ẹ̀dùnnù ìyẹn kí ẹ máa ní èròǹgbà eléyìí yàtọ̀ sí ya yá síbù tọ́wá ní ya yá ìyá ń ṣe ìṣirò ìyá ń ka nǹkan orí owó ni a ń ka orí ó pé àbí ìyá ń ṣe ìṣirò ìmọ́lẹ̀ ṣàtìbáyá sábú wípé ìyá ń rò ìyá ní èròǹgbà dọ́nà ọlọ́run bá wá ní àṣàtìbà náàtù àìlú sọ̀rọ̀kù ǹjẹ́ àwọn èèyàn rò wípé wọ́n fi àwọn ọ̀rẹ́ ni áyàkúlù àmánà káwọn máa sọ wípé o agbọ́lọ́wọ́n o wọ́n hùn láàrín ìfànún ṣọ́wọ́rò pé ọlọ́run ọba máa ní agbọ́lọ́run bá gbọ́tẹ̀ yẹn o wọ́n láàrín ìfànún mú ọlọ́run bó fi wọ́n fàwọn bẹ́ẹ̀ náà ni ọba ń ṣe sọ ọba ọba torí ẹ̀ òun náà bá ti ń lo kẹ́lìmọ̀ yẹn pé àyíyó sọ̀rọ̀ kú àyàkúrò àmànà ẹ̀rùngbẹ́ tó bá ló ń gba ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba máa gbìdánwò rẹ̀ wò ẹni tó ọlọ́run ọba máa kúkẹ̀ under trial oríṣiríṣi ọ̀nà lẹ́ni ọlọ́run ọba fi máa gbìdánwò yàn wò ìmọ̀ kó máa jẹ́ tara ni ìmọ̀ kó máa jẹ́ tẹ̀lé ni àbí ọ̀nà míì nínú àwọn ọ̀nà tọ́lọ̀ bá bẹ́ẹ̀ bá ti gbé ìdánwò yẹn wò ṣùgbọ́n kàtọ́lọ̀ bá gbé kó yé wa ní wípé ẹni tí ọlọ́wọ́n bá bá gbé ìdánwò rẹ̀ wò kìí pé ẹni yẹn ó jẹ́ ọ̀tá ọlọ́wọ́n ọba wípé tí ó mọ̀ gangan tí ó mọ̀ àbí tí ó mọ̀ ọlọ́wọ́n ọba ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ sínú àdánwò yóò wà bẹ́ẹ̀ sí ni máa káwọ́ mọ́ rí yóò máa jẹrẹ mọ́lẹ̀ yóò máa sọ̀sọ̀kúsọ pé a ah, irú ìwòlélẹ́yìn

àwọn tọ́lọ́wọ́ bó máa dùdáwọn wọn jù tó máa dùdáwọn wọn wò jù àlàndíyà ìran ni àwọn òjíṣẹ́ ọlọ́mọ ọba tòmọ̀sọ̀lẹ̀ fóòl lẹ́yìn náà àwọn ẹni rẹ̀ tòmọ̀lẹ̀ amfàl pẹ̀lẹ̀ amfàl dáadáa àwọn ẹni dáadáa àwọn ẹni dáadáa pẹ̀lẹ̀ amfàl pẹ̀lẹ̀ amfàl wọ́n ni yóò bí sàlà ọ̀jọ̀ làálà ní àkàdìdì yìí ọlọ́ọ̀bá ní àmọ́ ìdánwò ọmọ èdè èèyàn wò ní òdì wọn bí ó ṣe rí nínú ẹ̀sìn bó ṣe gbọ́ lọ́wọ́ ọba sí gbogbo sí fàyínkánà ti di ìsọ̀lábá tó bá jẹ́ pé tó gbẹ̀sẹ̀ mú dáadáa ní zíga fèlbàlá wípé ọlọ́ọ̀bá ní àṣẹ àlékún rẹ̀ nínú àdánwò a ṣe àlékún rẹ̀ nínú ìdìdánwò nínú trial nínú affliction nínú tribulation so eléyìí túmọ̀ pé ẹtọ́lọ́run bá bá dánwò kò gbọ́dọ̀ wo wípé á ah, ọlọ́run bá kórìíra mi ni torí ọlọ́run bá ti sọ pé aṣáàdùn náà ti bàlá alàǹbíyà àwọn tó ní àdánwò wọn máa tóbi jùlọ àwọn náà làwọn ànábì ọlọ́run ọba torí ẹ̀ Allah subhanahu wa ta'ala nínú àyà bòmí nínú Kùránì ó sọ wípé a ma gbìdánwò àwọn èèyàn wò tó ṣe pé a ti bà náà ti a yẹ kúrò àmọ́ná wọ́n láì tànú pé ṣe àwọn èèyàn ó ma sọ lẹ́nu pa agbọ́lọ́wọ́ bá gbọ́ ni táà ní gbìdánwò wọn wò inú àwọn náà ni ẹni tó ṣe wípé masatu umulbasaru wàdọ̀rọ̀ wàzúnzìlù hátàyàkóòrò mọ̀tá nẹ́sùrùlọ́ aláìnà nẹ́sùrùlọ́ ìkọ̀rí wípé inú àwọn tí wọ́n ti ju agbùdánwò wọn wò ní ti tààrà ní ní ti tẹ̀mí ní tó ṣe wípé wà zúlìzìlù agbò wọn jìgìjìgì si tí tí àwọn náà fi ń sọ lẹ́nu wọn pé ní

wọ́n kọ́ ìsí tí tó fi fi mọ́ka alẹ́ lọ sí Madina tó lè lára àdánwò kan náà ni lára àdánwò yẹn náà ìyàwó ànábì tó jẹ́ tí ó jẹ́ aláfẹ́yìntì tó ń ran ànábì lọ́wọ́ ẹ̀nà ni Khadija yáwa Khadija àsìkò náà ó kú inú ẹjọ́ tó ń dáàbòbò ànábì yẹn náà ni Abu yẹn náà tún kú tó tó ń ti bẹ́ẹ̀ náà nìí àwọn kìfèrí mọ́ta àwọn òyẹ̀wò ògbò ẹni tó ń fìtínà ànábì ànábì ò wá yẹ kò gbò ní ẹni ń dúró pẹ̀lú ọlọ́run ọba pé à ànífẹ́ lára ipe ìyàn ń jẹ́ ẹni ọlọ́run ọba òun náà pé ọlọ́run ọba ó mọ̀ dáyàn wò ọ̀yàn ló máa sọ lẹ́nu pé tó bá lé jẹ́ ẹni ọlọ́run ọba ó wá lówó lọ́wọ́ pé à lọ yẹrẹ wò súnmọ́ ọba nìyẹn kò sẹ́nìkan tó sọ ilé yìí nínú àdánwò ọlọ́mọ ọba ó lè máa wá ní gbólóhùn títẹnu ó ṣe wípé àwọn èèyàn ní ó máa bu ẹnu àtẹ́lúyàn tí wọ́n máa fìtínà pẹ̀lú ẹnu. inú àdánwò ọlọ́mọ ọba ó lè jẹ́ àìsàn ni ó máa bá yí gẹ́gẹ́ anáyà yúù tó ṣe pé ó bá àìsàn yí títí títí inú àdánwò ọlọ́run ọba ẹlòmíì ó lè jẹ́ pé owó ni ò ní ní òsì lọ́lọ́wọ́ bá máa fi ta ẹni yẹn kò wá túmọ̀ sí wípé ẹni yóò fi ń ṣe ẹni ọba káàdà olóhun lówó olóhun jáfa kò ní mọ́tò olóhun jáfa kò nílé olóhun jáfa kò lówó lọ́wọ́ òsì ń bàjà wà ní fi ń ṣe ẹni ọba ìyẹn gan ló tún fi ọlọ́run bá fẹ́ dín ẹ̀wò mẹ́rin oríṣiríṣi ọ̀nà wa lọ́run lè gbà fi dányàn wò ọlọ́run lè mọ́ fowó dányàn wò kó fi àwọn ará alé èèyàn dányàn wò tó jẹ́ pé àwọn ará alé burú sí wọ́n mọ fìtínà ẹ̀ wọ́n mọ fúnná mẹ́ẹ̀ bóyá ẹ̀jọ́ ń gbé nìkan náà wọ́n mọ pílé rédíò wọ́n mọ fídí ìtọ́bù ẹ̀ àdánwò kan nìyẹn àdúgbò lè jẹ́ pé òbí ọlọ́run bá lè fi àwọn òbí dán ọmọ wò rẹ̀ lè fi ọmọ dán àwọn òbí wò ó lè fọkọ dányàwó wò ó rẹ̀ lè fi ìyàwó dán kan wò tí wọ́n gbé ilé náà la pé èèyàn jẹ́ ẹni ọlọ́wọ́n ọba òun ni ọlọ́wọ́n ọba ń gbóyàn jìgìjì pẹ̀lú àwọn nǹkan èyí tó súnmọ́yàn ní ìgbà ní àwọn nǹkan tí ó tẹ̀ súnmọ́yàn ara sọ́nà ọba fi ń sọ pé tí àwọn èèyàn rò pé àyín sọ̀rọ̀ kù á fi àwọn ọlẹ́ni áyẹ̀kúrò àmọ́ náà káwọn kan máa sọ pé agbọ́lọ́wọ́n bá gbọ́ lẹ́nu lásán wọ̀hún láì sànú táàní ní wá dánwọ̀n wò rárá tó nínú àdánwò ọlọ́wọ́n ọba olọ́wọ́n ọba fi mọ ẹni tó súnmọ́ abẹ́rẹ́ tó bá súnmọ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tún dánwò ọba ṣèrè sọ̀rìrì ẹlòmí ò lè dúró pẹ̀lú lè yóò wá máa lọ káàkiri kò sí gbogbo ṣọ́ọ̀ṣì tí ò dé rí àbọ́lọ̀ babaláwo tí ò dé rí ó lára bí nǹkan nígbà yẹn ti ṣe pé àwa ìkéré díẹ̀ báyìí nígbà tó ọmọ rẹ̀ tó jẹ́ àkọ́bí ẹ̀yìn tó ti bí bí ọmọ márùn-ún ṣùgbọ́n àkọ́bí rẹ̀ ó wá jẹ́ ọmọ tó máa ń jalè tó máa ń gbébọn ó kàn gbọ́ pé àwọn ọlọ́pàá ti mú ni bàtó gbọ́ máa wọ́n pa tuntun báyìí ẹkún ló ló gbé délé kó wá bẹ́ẹ̀ sí mọ yíra mọ́lẹ̀ kí ni nǹkan tó wá ń sọ jáde lẹ́nu ní ah! à gbogbo òun kàgbá kò gbogbo ẹ̀mọ́ tó ń gbogbo nǹkan tó ń gbé tó ń pa ẹran lọ sí bí ó ṣà tó ń pọn kinní kan lọ sí kinní ó wá bẹ́ẹ̀ sí máa sọ gbogbo ẹ̀ pé gbogbo ètò wá fẹ́ já sásán báyìí tó nítorí nǹkan tó ṣẹlẹ̀ ló jẹ́ ká mọ gbogbo àwọn nǹkan tó ń ṣe láwọn ọ̀nà tí ó tọ́ látàrágbóhun ọmọ wípé ó ti pọn ewúrẹ́ lọ sí bí ó ṣàrí ó ti gẹ́ẹ̀bọ lọ sí ọ̀ṣun kìíní kan àbí odò kìíní kan gbogbo àwọn ilé ó wà nínú ṣe pé ọlọ́wọ́n bá fọmọ dán wò ni ṣùgbọ́n kàkà tí ó fi tó tọ́lọ́wọ́n ọba ó ti lọ sọ àwọn ọ̀nà tí ó sọ tó padà bímọ yẹn o ṣùgbọ́n lọ́dọ̀ ti tiẹ̀ ó máa gbà pé nǹkan tóun ṣe yẹn olóòrùn òun lọ́wọ́ ló kún ọmọdé ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala òun lọba tó ń kára gbogbo nǹkan yahabu liman yasha'u inasan wa yahabu yẹnu pé wọn a máa fún ẹ tó bá wù lọ́kùnrin ẹ̀tọ́ wọn àfúrómi tó bá lẹ́wù ní wọ́n pa pọ̀ ìgbé àtọkùnrin àtobìnrin kó wà lọ́dọ̀ ẹnìkan wọ̀nyẹ́ jẹ́ alùmáyà ṣáàrùn àkíìmẹ̀ tó bá lẹ́wù ọlọ́run á ní ìgbò òtẹ̀ nílọ́mọ kankan nípa àgbọ̀nni ṣẹ́ńtọ́ wọn bá wá kádàrá mọ́ pé yóò bímọ àbọ́lọ́n kádàrá mọ́ ọkùnrin ló wà ní pé yóò padà bímọ ọkùnrin yẹn àbóbìnrin ló wà ní pé yóò padà bímọ obìnrin yẹn èyí tó bá wá pọ̀n tó gbé lẹ́bọ àbíléwúrẹ́ tó pọ̀n lọ síbi òòṣà tó bá padà bímọ yẹn ìyẹn kọ́ ló ràn o tó gbé nǹkan tó ti wà kádàrá ni tó bá odidi èèyàn lọ síbi òòṣà wípé bóyá òun máa padà bí èèyàn yẹn lọ́mọ ní o tó bá wà kádàrá ewúrẹ́ lọ síbi òòṣà àbóṣẹbọ sọ́lọ́wọ́n bó wá padà bímọ yẹn ó túmọ̀ sí wípé ó ń ṣẹbọ sọ́lọ́wọ́n ọba nínú nǹkan tó ṣe wípé àìnígbà ó pẹ̀lú ọlọ́wọ́n ọba ó tún padà sí lọ ṣe ṣekúṣe ṣùgbẹ́ náà wá ní ìtọ́lọ́wọ́n ọba ní òun á máa dáyàn wò lóríṣiríṣi ni wàlànàbùlùwànàkùn lè ṣe é ní nínú àlùkáwùfì wọ̀lùjọ́ wọ̀nàkùn sí nínú àlùkáwùfì وبشر الصابرين والثمرات وبشر الصابرين يبقى عام زيه لوري شريشي ونني بشيء من الخوف عافي بإدارو على الجبير إدارو سوجو وشيبه يوما ní ìpáyà ni wọ̀lìjọ́ جو ju ebi sáwùjọ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí táàrùn kọ́ bẹ̀rẹ̀ ó wọn ò ní rówó ná mú nǹkan yóò gbówó lórí pé lára àdánwò látọ̀dọ̀ ọlọ́run ni wà náà sí nínú àmfùsì wọ̀l àmọ́wá nínú àmfùsì àmọ́ mú àdínkù bá nínú ẹ̀mí bẹ́ẹ̀ nìkan lè kú nínú fámílì ni nínú ara lè nínú alásùmọ́ ni tó yẹ pé ilé yóò mọ káyàn lára àbíkọ́ náà bá tẹ̀ mú ìhà ìsàn kan ó ṣẹlẹ̀ bóyá àjàkáyé àrùn ni gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ní ilẹ̀ haúsá láìpẹ́ yìí iná ni àrùn meningitis yírùn yírùn nígbà tó ṣẹlẹ̀ ìkánú àwọn gọ́gùnà wọn ó ní a eléyìí o ìṣẹ́ wa ó pọ̀ nìyẹn léèyàn ṣe ọlọ́run ọba ni so ilé tó sọ kò sì sọ ṣùgbọ́n látara ìmọ̀ nǹkan àti àìlágbọ́yé tó pọ̀ láwùjọ àwọn kan bá bẹ̀rẹ̀ sí ní mọ̀ sọ pé àà ẹ̀wù gọ́ọ̀mù ní sọkúsọ meningitis tó ṣe pé ìyàn rí ìwòsàn fún nǹkan báyìí báyìí ló mú àrùn yírùn yírùn wá ìpè tó yẹ pé nǹkan tí yẹn mọ̀ ni ìpè gọ́ọ̀mù wa ní ìṣẹ́ ọlọ́mọ ọba ló bí kìíní yẹn ìpè ìpàláìmọ̀kan ni ká ta ìtọ́nà àwọn ọba wọn gan náà ṣe pé ẹni yẹ ká sọ fún tún mọ̀ yẹ òun náà tún sọ pé ah, irọ́ o ìsọkúsọ ni gọ́ọ̀nà yìí o ipò ojú dúdú òun ló jẹ́ kó máa nǹkan tó yẹ pé ó fojú náà ń pé àìsàn ni ó ní ẹ̀ṣẹ̀ ló bí látara pé kí àwọn ọba kàwé ó wá kí ni ó wá àṣìkà ìwé ló jẹ́ kó máa sọkúsọ yẹn ànípa mọ́kàwé rárá o kódà àwọn já gidi gan láwùjọ tá a wà yìí ká lọlé ìwé ká kàwé ká lọlé kéwú ká ní ìmọ̀ ìsìn ọlọ́mọ ọba ṣùgbọ́n ẹni tí ò bá ní ọ̀làjú yìí ti ṣe pé ọdún bá ẹ̀kọ́ ọ̀làjú ti kéwú nìkan ló ní kò lọ́yàn ọ̀làjú ti wé yóò bẹ̀rẹ̀ sí ní máa sọ̀sọ̀ kú sọ ni àbí ẹni tó jẹ́ pé ọ̀làjú ìwé ló ní kò lọ́làjú ti kéwú yóò sọ̀sọ̀ kú sọ náà ní pé ẹ́ àìsàn tó yẹ pé wọ́n sọ pé ìtàn báyìí ló bí báyìí ló ti wá kò nílé ní ìtẹ̀ kò nílé tó pọ̀ mọ́ pé ah, àìsàn yìí àti nǹkan tó ń bí àìsàn yẹn gan ọba gan fúnra rẹ̀ òun ló máa gbogbo nǹkan so kò ní kó lè ní ìtẹ̀ ẹlòmíì tó wá yìn yóò kàwé yóò yẹn ṣùgbọ́n ìwé rẹ̀ ó ti yí làákàyè débi wípé wọ́n ní àìsọkúsọ ni gọ́ọ̀nà yẹn sọ ò ṣùgbọ́n gọ́ọ̀nà yẹn yìí bàbá ẹgbẹ́ òun náà mọ̀ kankan àti pé òṣèlú tí wọ́n ń ṣe ó sáré dá ọ̀rọ̀ rẹ̀ padà ọ̀rọ̀ anábì ni o ṣùgbọ́n ó ń tẹ́lá láti yí pé àwọn ò sọ bẹ́ẹ̀ o òun ò ní báyìí òun sọ pé ẹ̀ṣẹ̀ bẹ́yẹn náà ni wọ́n sì òun gbọ́yé ni wọ́n ṣe òun kóòtù ni òun náà dá ń tẹ́lá láti ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn bó ṣe rí náà nìyẹn lára àdánwò ọlọ́wọ́n ọba oná ni kó ju àìsàn àjàkáyé kó ju sáwùjọ tó lára àdánwò ọlọ́wọ́n ọba ni bákan náà ni ẹ̀ṣẹ̀ bá wọ̀ tó bá pọ̀ láwùjọ gẹ́gẹ́ bí anánísọ̀lá àrẹ̀sọ́lá ti sọ pé ẹ̀ṣẹ̀ ò ní pọ̀ láwùjọ àyàfi kó ṣe pé ọlọ́wọ́n ọba yóò máa ju àjàkáyé àrùn sílẹ̀ pẹ́lẹ̀ kìí ṣe ìgbàtí tó wọ́n kí ló wá bí ká ní nǹkan báyìí báyìí báyìí ló bí lẹ́yìn tá a ti mọ nǹkan tó bí yẹn ká ní kò sí nínú mọ̀ ọlọ́run ọba àti nǹkan tó bí yẹn àtẹni tó mọ̀ yẹn gbogbo wọn pátá wọn ò pamọ́ kó nínú ìmọ̀ ọlọ́run ọba so eléyìí lára àdánwò ní wà náà criminal àmúwálò wà láǹfùs ọ̀wà samarol àti gbogbo àwọn nǹkan irúgbìn ní ilé abí oṣù mélòó kan ọ̀sìn náà ráìsì tó ṣe pé ó wà lárọ̀ọ́wọ́sọ àwọn èèyàn ó di nǹkan tó ga gidi gan tọ́wọ́ àwọn èèyàn tó má débi wípé gbé ráìsì kan fún wa wọ́n pè ní ráìsì pẹ̀lẹ́ lára wípé àdánwò ọba ó ń ṣẹlẹ̀ náà nílé tó lára àdánwò ọlọ́mọ ọba onígbé yìí ó máa ṣàpàdà ìpàdánù ara wa ṣùgbọ́n kí lọ́wọ́ bá fà ìrìnlẹ́nu ọba ìṣẹ̀lẹ̀ pé ìró kó máa bá àwọn àwọn oníṣòro àwọn náà ni ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí ẹni wọ́n bá ti sọ pé mùmí ní òdodo àti ṣé àwọn èèyàn rò pé àáfi àwọn lẹ́kọ̀ọ́ ọmọ sọ lẹ́nu wọn ni pé agbọ́ lọ́wọ́ bá gbọ́ pẹ̀pẹ́ yóò ló ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí nǹkan bá wá kan ládánwò yóò bẹ̀rẹ̀ sí ni máa gbéra pẹ́lẹ̀ ọ̀làná ti ti ní láìsà mi ná màlákọ́mọ̀lẹ́kọ̀dọ́ wọ́ṣàpàlùjọ́ yóò wọ́dá àbìdá wà ìjà ìrìyà pé kò sínú wa ẹni tí àdánwò bá kàn tó ṣe pé ṣàkọlù jùlọ yóò mọ jára gbogbo aṣọ rẹ̀ yóò mọ jí aṣọ mọ́ra ẹ̀ rárá wàdá àbìdá wà ìjà ìníyà wà látọmọ ìkùdó yóò mọ gbájú ara ẹ̀ gbára létí ẹni tó bá tún mú dání ló tún gbá iná létí yóò pé kò sínú wa lẹni tó bá ń ṣe irú nǹkan báyìí o wọ̀dá àbìdáwà ìjàríyà ó wá nígbà tí àjọ wá wá kan yóò wá máa ń sọ sọkúsọ bá ah, ọlọ́run ò ṣe dá báwo ni nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí wa láti gbogbo nǹkan tá a ní àtún àrígbá ààrẹ owó náà ààrẹ kó wa mọ̀ wípé kò ṣe nìyí ní òdodo nìyẹn tó pé ònàlọ́run ti ní ayẹ̀ kúrò àmọ́ ná ẹ tó bá lóun gbọ́ lọ́wọ́n bá gbọ́ òun ní máa ṣe báyìí wàhùn láì sànù ni ó sì máa gbá àtúntì náà ń bọ̀ ọ̀nà tó wá ń gbàbọ̀ òun náà nìyẹn mọ̀ àdánwò ń bọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀nà tó ń gbàbọ̀ mọ̀ ọlọ́run ọba dá àwọn ànábì rẹ̀ wò ó dá àwọn tí wọ́n tún tẹ̀lé wọn ó dá wọn wò ànábì ni ni pé máa wà nínú lára àdánwò ọlọ́run ọba náà ni kíkẹ́ kó máa kan yàn láì ìdàkejì ni pé wọ́n tún já tó ṣe pé wọ́n borí wọn ìborí tí wọ́n borí wọn ìyẹn ò ní kárẹ́lú ará ọlọ́run ó dàbí pé ó kọ̀yìn sí mi lẹ́yìn látẹ̀mí lọ èmi náà máa kọ̀yìn sí ẹ àti ò ṣe bẹ́ẹ̀ tó sọ fún àwa náà pé ìwọ tó bá lọ gbọ́ lọ́wọ́ bá gbọ́ táná ó bá kàn ó gbọ́dọ̀ wá kọ̀yìn sọ náà gbà ọlọ́run látẹ̀mí lọ ìwà kírun mọ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí ìyẹn gan ni wọ́n tún gbọ́dọ̀ fi súnmọ́ ọlọ́run ọba ṣe àbíkí àwọn ará aláṣẹ ní ìlọ rẹ̀ gẹ́gẹ́ ni pé èmi yìí orúkọ tí mo ń jẹ́ ní orúkọ mùsùlùmí èmi ni mo fẹ́ yí padà àgbọ́yé bẹ́ẹ̀ nínú àwọn ọmọ mùsùlùmí pípa àdánwò kékeré kan ẹni tó ṣe rí pé òun fúnra rẹ̀ náà aládánwò ni wọ́n á tún gbé àdánwò tẹ̀ lọ bá kò sí ibà fọ́nà bá kó sọ wá nílé eléyìí tọ́lọ́wọ́ bá ń sọ nípa náà ìbọ̀nyí pé wà ìdí pẹ̀tálá Ibrahim rabbuhu bi kalimatin fatammahun qala inni ja'iluka linnasi imama ẹgbẹ́ bàbá ajá náàbí Ibrahim bi kalimatin pẹ̀lú gbólóhùn kan fatammahun àwa pé gbólóhùn yìí lẹ́yìn náà sánábí inni ja'in talin nasi mama láti ní lọ àfi ẹsẹ̀ aṣíwájú bá àwọn èèyàn so bẹ́ẹ̀ náà ló ṣe máa rí pẹ́ẹ́nì kọ̀ọ̀kan ẹni tó bá ló ń gbọ́lọ́wọ́ bá gbọ́ ìgbọ́lọ́wọ́ bá gbọ́ kò ní máa jẹ́ lóore ṣe lásán pẹ̀lẹ́nu lásán ìgbọ́lọ́wọ́ bá gbọ́ wa ó gbọ́dọ̀ máa nílẹ̀ lọ́kàn wa lẹ́yìn tá à ń fi gbólóhùn ẹnu wa sọ ó rìnlẹ̀ lọ́kàn wa a rẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ pẹ̀lú oríkèéríkèé ara wa nígbà tó lọ́wọ́ bá bá ń dán wa wò á jẹ́ kí ọkàn wa kó rinlẹ̀ pẹ̀lú ọlọ́run ọba láyé ànábì sọlọ́sọlá ààrẹ àwọn tí wọ́n dánwò nínú àwọn sọ̀hábà ṣe pé àwọn kèfèrí mọ́ta wọ́n fìtí náà wọ́n débi wípé wọ́n nà wọ́n gidi gan inú wọn ni àmọ́ ọdún ni yáṣẹ̀ wà inú wọn ni bìláàdùn ọba wà àti àwọn sọ̀hábà míì náà tí wọ́n fi àjẹ wọn torí pé wọ́n láwọn gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ni wọ́n yẹ Ammar ibn Yasir wọ́n nà á débi wípé wọ́n ní kó máa kọ ànábì kó máa kọ ọlọ́run ọba pàtó sọ gbogbo ilé tó di wípé wọ́n filẹ̀ lẹ́yìn náà ni wọ́n gbé àwọn tí wọ́n di pé kán ti nà ṣe léṣe sílẹ̀ lẹ̀ àwọn agbègbè ọ̀dọ̀ ànábì pé à lágbájá ló ń banújẹ́ wájú ànábì pé à wọ́n ti jẹ́ ìsọ̀sọ́kúsọ lé ní o wọ́n ti ní dédé ìsọ wípé ìgbà wo ànábì gbọ́ ní ìgbọ́lọ́wọ́n bá gbọ́ kí ní ànábì ń lè lọ́wọ́ rẹ̀ ànábì sọ pé báwo lọ́kàn rẹ̀ taifa coldic báwo lọ́kàn rẹ̀ nígbà tí wọ́n ń bẹ̀rẹ̀ àwọn nǹkan yìí lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀ ọkàn òun kò yẹ kò gbò ní tó gbọ́lọ́wọ́n bá gbọ́ ànábì wa ń torí ẹ̀ lọ́wọ́ bá fi ń sọ àyà ilá mọ̀nàkiri á wọ́pọ̀lùbùrù mutmainu bẹ̀rẹ̀ ìmán ẹjọ́ kan ẹ̀ bá rinlẹ̀ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí sí tọ́ba wá fọ́ọ̀tẹ̀ sákọ̀ pẹ́lẹ̀ pé ó yá pọ́n sọ nǹkan tó tako ìgbàgbọ́ ẹ̀ pé wọ́n fẹ́ pààyàn ni tó náà rẹ̀ ti tó fojú hàn kan yin àìwọ́ pé ẹ lápá ó yá sọ pé òfin ṣàfà àsopọ̀ gbọ́ lọ́wọ́ bá kọ́lẹ̀ gbé bọ̀ sí lórí ilé wọ́n ti fẹ́ tẹ́ẹ̀tì ẹ̀wò láti agbègbè yẹn nìyẹn ìgbìdánwò ẹ̀wò yẹn so ilé tó bá gbé mọ́nì òun gbé kó sọ nǹkan tí wọ́n ní kó sọ yẹn lókùn ìgbà tọ́kàn rẹ̀ bá ti rìn pé ìrọ̀ nǹkan tí wọ́n sọ yìí mo kàn ń sọ ọ́ lẹ́nu lásán ni ó tako nǹkan tó wà lọ́kàn mi nípa ìgbàgbọ́ sọlọ́run so eléyìí ni èsì ọlọ́run ọba ń sọ pé àyà àti ẹni tí wọ́n bá fọ́ọ̀sì wípé wọ́n sọ ìsọkúsọ lẹ́nu ẹ̀ so ìgbìdánwò oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá ṣùgbọ́n àwọn wo ló wá ń wá fún àwọn náà ni ẹni tó jẹ́ múùmí ní tó bá lóun gba ọlọ́run bá gbọ́ ọlọ́run bó dán wò ṣùgbọ́n nǹkan tọ́lọ́run bá wá ń fẹ́ lọ́dọ̀ wa ọlọ́run bá ń sọ gẹ́gẹ́ bá sọ̀rọ̀ wá fi láǹṣe sọ nínú hadith wípé ajaba ní náà ajaba ní pé ọ̀rọ̀ múùmí ní ó máa ń ṣe ó jẹ́ ìmọ̀ fọ́lọ́run ọba ìdá àtọ́bà صبر أو شكر فهو خير له فإن أصابه الشر شكر فهو خير له أو صبر فهو خير له ipe ọ̀rọ̀ mùmìnì ó máa ń jẹ́ àdá ìmọ̀ fún ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọba ẹni pé a máa jọ ọlọ́run ọba lójú ó dẹ̀ jù mọ́ ọlọ́run ọba mùmìnì ni ẹni tó pe rẹ̀ ní mùmìnì ayẹ̀kúlù tó ń sọ pé òun gbọ́ ọlọ́run ọba gbọ́ òun náà ni nígbà tí àdánwò bá kàn ní dáadáa torí pé nǹkan dáadáa tí dáadáa bá kàn yàn kí ẹ bá dánwò ọba wọ́n ní ìdá iná sọ́ọ̀bà ò tí dáadáa bá kàn ṣàkàrọ̀ yóò dúpẹ́ fọlọ́run ọba wípé yóò tún ti gbalada lórí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ńtá dáadáa kàn wá máa fi yọ àwọn yòókù pé àwa súnmọ́ lọ́run ni ẹ̀mọ́ bá a ti ń ṣe kó a máa fi yọ àwọn ọmọ ìyá rẹ̀ lé yóò da ìpè kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba fọwọ́ akẹ́rù la yóò gbà lára lórí ẹ̀ wàyí náà sọ́ọ̀bà wo sharon tí ìdàkejì wa wá kan àìdá kan aburú kan sọ́ọ̀bà ọ̀ yóò ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba pé mú mi ní ìyẹn fọwọ́ akẹ́rù yóò tún gbà lára lórí rẹ̀ pé lè da fún bẹ́yẹn tó ló tún gbà lára tó lè tí ó bá rí ìbùdánwò lọ́dọ̀ ọlọ́run ọba irú lọ́lọ́run ọba ń fẹ́ lọ́dọ̀ wa tó lẹ̀ ọlọ́run ọba ní ọ̀hún láàyò kànú ẹnìkan ò gbọ́dọ̀ wò ó pé òun jẹ́ olùgbàgbọ́ ọlọ́run ọba wá ní fìtínà oníkan òun fìtínà lè kàn á gbọ́dọ̀ yàwó torí ọlọ́run ọba sọ pé iná àmúwálùkùn mọ̀ àwùládùkùn fìtínà ìgbé owó yín dúkìá owó yín àbàwọn ní fitna àdánwò ló jẹ́ fún so nígbà tí ìgbà tí wọ́n ṣe àdánwò fún yàn kí ẹ̀ ti kíni kí ẹ̀ pẹ̀lú ọba ayé náà nábì ọlọ́wọ́ ọba tọ́lọ́wọ́ bá fi ọmọ dánwò ẹwà nábì nígbà tí kan tó kọ́ ọkọ̀ ńláńlá tó wá pe àwọn èèyàn ẹ bọ ẹ wá o pé ìyàwó rẹ̀ àtọmọ nǹkan àwọn onítẹ̀lé bàbá wa ò pé bàbá wa káwọn máa wọn sọ bí àwọn olókùn pé bàbá wa ti ya wèrè ẹni ẹ̀wò ẹwó àdánwò ńláńlá ọmọ bí pé ọmọ tí èèyàn tọ́ ní ọ̀nà rẹ̀ fúra àyàn nítojú yàn tó ti dàgbà ó wá dé stéèjì wípé jẹ́wàdá ìkan tí ó mú oríire ẹwà nìkan máa sọ pé bàbá mi ò tẹ̀lé ni o tí ó jò yẹn bá ti rọ̀ àwa máa lọ sá lọ síbi àpáta kan kátó máa nábì inú sọ fún nìyẹn tó ilé ìka nábì inú la gidi gan débi wípé ó sọ fún ọlọ́run ọba ìgbà ah, ọlọ́run ọba irú èrò ló fi kàn mí ọlọ́run sọ pé ọmọ tó ń sọ yẹn o lẹ́yìn sábìnà kìí ṣe ọmọ rẹ ìnáwó ọládùn sọ́ọ̀lì gáírù sọ́ọ̀lì wípé kìí ṣe ọmọ dáadáa kìí ṣe ọmọ ẹ lọmọ yẹn sọ ilé àdánwò nìyẹn pé ọmọ ẹ kò ní bẹ wà jẹ́ náà ilé ìdókòwò tóbi nínú àdánwò níbi ilé ṣùgbọ́n ìyẹn ò tán kò kò jẹ́ kò torí ẹ̀ kó wá ní à ah, tọ́mọ mi ò bá ti tẹ̀lé mi wọnú ọkọ̀ yìí tí ó tẹ̀lé mi wọnú ṣíkì ó dàbí pé nǹkan tó kù ní pé èmi náà lọ́mọ ọlọ́run ẹ sí pé gbogbo wa náà oríṣiríṣi ọ̀nà àbí ààyè tí àdánwò yẹn bá gbà wá àgbòrò kọ̀yìn sọ́lọ́mọ ọba ọlọ́mọba ní wàlàkọ̀dé fàtánà làdínà ní kọ̀dé yìnyín ìgbẹ́ a ti gbìdánwò àwọn tó síwájú wọn wò a ti fìtínà àwọn tó síwájú wọn wò nínú àwọn tó síwájú wọn ọlọ́lọ́wọ́ bá sọ wípé mọ̀sípàtò bẹ̀rẹ̀ bàtà yìí ọ̀dọ̀ rọ́ọ̀lì a ní wọn lára gidi gan nínú ìnira títẹ́ bí ní ìnira títẹ́ ara ní ètò ṣe pé àìsàn kàn wọ́n hátà àyàkó olùmọ́ta nẹ́sìròlá táwọn náà fi ń bèèrè pé ìgbà ó ní ìrànlọ́wọ́ ọlọ́run bá máa dé ọlọ́wà ní alá iná ìsọ̀rí pa dájájú ìrànlọ́wọ́ ọlọ́run ti súnmọ́ torí pé ọlọ́run ní ìrànlọ́wọ́ فإن مع العسر يسرا إن مع العسر يسرا pé àyídájúdájú lẹ́yìn ìnira ìdẹ̀kùn bẹ́ẹ̀ sọ ẹni náà ti gbà lọ́kàn gbá àníbẹ̀ ìṣípayá ń bọ̀ ọlọ́run bá ní ọ̀làkọ̀lì pàtàkì lẹ́dínà ní kọ̀bẹ̀lẹ́yìn àwọn tó wo nǹkan tá a bá sọ pé bóyá ọ̀gbẹ̀rẹ̀ ló ń ṣẹlẹ̀ sí wa ní èyí tó jù bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ sí wọn ebi ló ń pa wá ní èyí tó jù bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ sí wọn àwọn ará àdúgbò kọ́yìn sí wa ní èyí tó jù bẹ́ẹ̀ lọ ó ṣẹlẹ̀ sí wọn àwọn ará alé wa wọn ò gbọ́ sí nǹkan tá à ń pè wá ń sí ni bóyá ìyàwó ò gbọ́rọ̀ sí wa lẹ́nu ni ọmọ ò gbọ́ sí nǹkan tá à ń pè sí tọlọ́wọ́n ọba ni ọlọ́ọ̀bá gbà láwọn tó síwájú wọn agbìdán wọn wò tàbá ní ká mọ́ mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ànábì Ibrahim agbìdán wò rẹ̀ wò débi wípé àwọn tó jẹ́ àwọn alágbègbè ẹ̀gbọ́n bí pé kí a kó kí gbogbo òlú káwọn sọ pé àlágbájá ẹ jẹ́ ká mú nítorí nǹkan tó ló ń gbàgbọ́ yẹn ẹ ká lọ jù sínú náà ẹ̀yìn ẹ̀wò bí tí àdáhùn yẹn lè dé bàbá náà wà ń bẹ́ o àwọn amú ọmọ rẹ̀ tẹ́já lọ jù sínú náà yà nẹ́bí Ibrahim kí lẹ̀ ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni wípé kò nígbàgbọ́ sí nǹkan tí wọ́n nígbàgbọ́ sí lẹ́yìn náà ni pàtó wá kó àwọn òòṣà wọn kalẹ̀ fóun náà ń bèèrè lọ́wọ́ pé kí làwọn ilé ìtẹ́ ẹ̀kọ́ kalẹ̀ tó ṣe wọ́n á ń sùn lá àpèsè wù tó ṣe pé ẹ̀ ń kúnlẹ̀ fún wọn ẹ̀ ń gbóúnjẹ fún wọn ẹ̀ ń forí balẹ̀ fún wọn kí làwọn nǹkan yìí ìgbé tí wọ́n gbọ́rọ̀ ni tẹ bá bèèrè ọ̀rọ̀ wọn tí wọ́n lè gbá nǹkan mú tẹ bá gbé fún wọn ni gbogbo àwọn nǹkan yìí ò ní nǹkan tó ṣe fún ṣèbéèrè lọ wọn kó tó di pé òun gan fún rẹ̀ nígbà tí wọ́n lọ tán tó wá mú àwọn òṣàrin tó fún tó rún wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ó wá fi ẹyọ kan tó tóbi jùlọ ń bẹ̀ wá fi akẹ́kọ̀ọ́ ọlọ́run bàbá wọn dé pé à irú àti irú èwo ló ṣe àwọn ọlọ́run wa yìí àwọn bèèrè lọ́wọ́ òun gangan fúnra rẹ̀ ẹ wo bí pé kọ́mọ kékeré kó mọ jẹ́ káwọn náà mọ rí bí wọ́n ṣe túfìdì sí pé ìwáwọn ah, kan tẹ́ ń jọ́ sí fún ni ẹbìnrin lọ́wọ́ rẹ̀ sàn fún àwọn náà wá wòra wọn bẹ́ẹ̀ pé à ah, ẹ̀dùn náà ṣé wọ́n wá ń darí ẹ̀ sí bó mọ̀ pé àwọn nǹkan yóò fi sọ òkú tó wá níta mọ́ béèrè kwẹ́ṣọ̀n lọ́wọ́ ẹ̀yìn náà so ìkànnù àwọn sánjọ tó wà mẹ́lẹ̀ wá ní à ah, òun máa ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí o sọ ànábì Ibrahim náà sọ ni kí ni wọ́n ṣe gbogbo olúwa parapọ̀ ẹgbẹ́ ó yá ẹ lọ jù sínú náà kó tó di pé ọlọ́run bá ní kó lè àná rògbò ní bardan wa salaman ala Ibrahim pé ìwọ náà ó yá máa jẹ́ nǹkan tuntun tó tutù wa salaman àti nǹkan àlàáfíà torí pé ta bá ní kí nǹkan tutù ta bá fi sí abẹ́ èsì báyìí kan wá sí gbogbo èsì yẹn mọ́lẹ̀ kan wá tilẹ̀kùn mọ́ wa nìkan tútù yẹn tí ò bí tí ò bá sí sàlámù níbẹ̀ tí ò sí àlàáfíà bẹ̀ èèyàn lè gan mọ́ bẹ̀ èèyàn lè kú sínú bẹ̀. ṣùgbọ́n náà bá ní kú ní barudan wa salaman kó tútù iná yìí o kàkà pé ó máa jó o kó jẹ́ nǹkan tútù kó tún wá jẹ́ nǹkan àlàáfíà ìtutù tí ò ní mú ìnira wá bá a tí ó lè ní ṣe kí ni tí ò ní tún yé kó tún wá tó jẹ́ pé iná ló ń sá fún tẹ́lẹ̀ pé kó mọ́ kú ikú náà ó tó wáyé pé ikú òtútù yóò wá kú síbẹ̀ pé kó jẹ́ ìtutù àtàláfíà ọlọ́run bá ṣe fún ànábì ìbọ̀nyí tó di dóòlà rẹ̀ pélé ó fi hàn wípé àdánwò lára pé wàlàkọ̀dì fọ̀tánà lẹ̀dínà ní kọ̀bẹ̀lẹ́yìn pé àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ti síwájú yín bá ṣe ìsìnkú náà yẹn tá a dáhùn náà wò a Ibrahim yẹn àrí ànábì ayubu náà nígbà tí ọlọ́run bá fi àìsàn tó fi á ní masaniya dóò ó wá ń ké pé ọlọ́run ọba ọlọ́run ọba àìsàn yìí wá pọ̀ ni ọlọ́run ọba fún Yusuf náà tó lè bá àwọn ẹbí ó rẹ̀ gẹ́gẹ́ bí kí yẹn wà nínú ẹbí kí yẹn wà family meeting káwọn family yẹn wá kó àwọn ìjọ tó wá sọ pé ẹ̀kan tá a máa ṣe báyìí nísìnyí pé lágbájá tó wà láàrin wa yìí ó rẹ̀ gẹ́gẹ́ bí pé òun fẹ́ lọ́kìkì ẹgbẹ́ máa ṣáàyè ti gbogbo wa lọ ilé ẹjí ká parapọ̀ ká lọ ju sí kànga ẹ̀wò àdánwò kan náà nìyẹn ọlọ́run bá fi àwọn ọmọ ìyá rẹ̀ ó ṣe àdánwò fún lára pé òun nígbàgbọ́ wà lọ́kọ̀ọ́ tá a ti gbìdánwò àwọn tó síwájú wọn wò nínú ẹ̀ náà nìyẹn òun tó bá lo ọgbọ́lọ́wọ́n bá gbọ́ òun náà ànábì náà sọ yẹn aṣáájú náà sì fitna ọ̀bàlá ẹ̀yìn àwọn tí àdánwò wọn tóbi jùlọ tó ń le jùlọ ọ̀nà ni àǹbíyá àwọn ànábì ọlọ́wọ́n ọba tó mọ̀ sọ̀lẹ̀ lẹ́yìn náà àwọn ẹni rẹ̀ tó ìwọ náà tó bá gbére lẹ́yìn rẹ̀ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń kírun bó ṣe yẹ kó kí tó ń gbàwẹ̀ bó ṣe yẹ kó gbà olówó yọ zàká olówó ṣe á jùlọ sí ọlọ́run ọba nígbà nígbà tí àdánwò ọlọ́run ọba bá dé ó gbọ́dọ̀ wá wò pé á ah, tòun ti bí mo ṣe ń sin ọlọ́run ọba tó tí mo ń ṣe gbogbo nǹkan tó wọn bá fún mi ni mo fi ń sìn ó tún wá lè mọ bí àdánwò wa mi pé á ah, ọlọ́run ọba wa mọ̀ sọ́kúsọ ní kò sí nínú ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí ẹ máa ṣe kíni ó máa sọ̀sọ́kùsọ rẹ̀ ẹwọ́ àwọn fálí ìjú ànábì yusuf ọlọ́wọ́ bá ló fún wa dóòlà rẹ̀ ó tún dóòlà rẹ̀ ó tún gbé e lọ síbò mi ibi tí wọ́n tún gbé e lọ ní ìlú misrọ̀ ibẹ̀ náà làwọn yẹn náà tún ṣe kíni àwọn obìnrin náà tún wá pèsè pèrò pé à àyínlágbájá ó dàgbé ó ń fọ́m lẹ́bù ni ó dàgbé ó ń ṣú ara ẹ̀ fóònù ń fáìn jùlọ tó dájẹ́ ní tí ó gba obìnrin àdúgbò kan ní àkọ́dà ah, pé àbí kí ó gbó ká ní kàmọ́ mú ìyẹn ká ní àwọn aṣẹ́wó àdúgbò kan ní ah, àfà yẹn wọ́n ń ṣe wípé ẹni ọlọ́run a máa jìdánwò ẹ̀wò kí ó gba aṣẹ́wó àdúgbò kan wá parapọ̀ kí ó gbọ́n wá ní kẹta máa ṣe wípé a máa parọ́ wọn pé ó ṣe dìná pẹ̀lú wa àbúfẹ́ ṣe dìná pẹ̀lú wa so eléyìí lára ìdínáwó kan nìyẹn lọ́nà tí yóò tẹ̀lé ìmájì ló lè fi wá tí a bá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀bà tó bẹ́ẹ̀ náà ló ṣe rí fún anábì Yusuf débi wípé gbogbo wọn wọ́n pètè pèrò lórí ẹ̀ kó lè bá ṣáà fẹ́ wọn nígbà tí ò fẹ́ wọn wọn ni ah, ó dà pé ṣíṣe kù inú nǹkan yẹn wá ní kan ti rọ dìná mọ yẹn náà ni olówó rẹ̀ ti ìyàwó olówó rẹ̀ ti rọ dìná mọ gbà ah, lágbájá ó fẹ́ ṣe dìná pẹ̀lú mi ní o tòun ti bẹ́ẹ̀ náà yìí wọ́n ti ànábí Yusuf mọ́ inú ẹ̀wọ̀n ànábì Yusuf jẹ́ para jáde inú ẹ̀wọ̀n ní ẹni ṣe ń pé wà ní àwọn obìnrin tí wọ́n ń parọ́ ọmọ mi lánàá ó yẹ kí kí wọ́n tó ṣẹlẹ̀ yẹn gbogbo ẹ̀ padà wá sí gbogbo ẹ̀ pátá ló padà wá sí so eléyìí ti ń ṣe àfihàn wípé eléyìí kò bẹ̀rẹ̀ lórí àwọn ànábì nìkan bẹ́ẹ̀ náà ni àwọn tó tún jẹ́ àwọn ẹ̀mẹ̀wà wọn àwọn ẹni rẹ̀ ẹni tó bá ti lóhun ẹni rẹ̀ o tó gbọ́ náà bá gbọ́ iṣẹ́ iṣẹ́ àdánwò ni ẹ wo Imam Ahmad ọ̀ṣunmọ́lá mẹ́ta wá sí à Imam Ahmad òun ni ètò àwọn olùmọ́ọ́mọ́ pè ní Imam Ahli Sunnah wal Jamaa láàfin náà tọ́lọ́wọ́ bá fi kàn àdánwò tó ṣẹlẹ̀ sí òun òun náà ni fitnatu khalqi al-Qur'an ó ṣẹlẹ̀ lásìkò rẹ̀ táwọn kan bẹ̀rẹ̀ sí ní sọ pé al-Qur'an tẹ rí yìí o bọ́lá ọba ṣe dá gbogbo wa táwọn òbí wa bí wa bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá dá Qur'an náà bó ṣe dẹ́gà sọ wá ní káwọn èèyàn wọn sọ bẹ́ẹ̀ ẹni tí ò bá ti wá sọ bẹ́ẹ̀ ọbẹ̀ sí ni wọn fìtínà wọn àwọn míì wà tí wọ́n pa àwọn míì wà tí wọ́n nà tí wọ́n ti mẹ́wọ̀n tí ó wọ́n á ní ànábí irú wọn ní ẹni rẹ̀ tẹ̀lá ní Imam Ahmad wọ́n nà títí wọ́n bí àjẹ́ wọ́n ti mẹ́wọ̀n títí pé kó sáàsọ wípé kùránù ẹ̀dà ọlọ́run ọba ni pé kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀wò àyíkáwà máa sọ lé níta ẹni tó kàn sọ pé kàlámù ńlá kọ wípé ẹ̀dà ọlọ́run ọba ni ẹ̀wọ̀n ó fi ilé gan àdánwò ló ó ni ó dúró pẹ̀lú gbólóhùn ẹ̀ta níṣẹ́ kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ni kì í ṣe ẹ̀dá ọlọ́run eléjẹ́ padà wà ó padà wà títí ṣe pé ọba fi kú so ó wá padà ìgbádùn fún náà ni inú àwọn Islam òun wá náà wọ́n tó yẹ pọ́ lọ́wọ́ bá gbìdánwò rẹ̀ wò ara ìgbìdánwò rẹ̀ wò kí àwọn àfáàlú kan pa pẹ́pẹ́ ah, àfáà iṣẹ́ wáyé pò nìkan ló mọ̀ jù gbogbo nǹkan tá ń bẹ̀rẹ̀ ló mọ̀ àwọn awá kan àwọn arúwá irọ́ ẹ̀ ló padà àwọn ni kúdó wà fún wa àwọn ní ọ̀dọ̀ wọn láti ní àwọn àgbọ́yé àwọn ẹ̀sìn wa torí pé bó ṣe wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀lásọ́lá àtàwọn tó tẹ̀lé àwọn tó ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ni nǹkan tí ẹni náà ṣe kùkùn sí ẹ̀wù ẹ̀wù ìmáàmù Bukhari náà ọlọ́wọ́n bá gbìdánwò rẹ̀ wò débi wípé nígbà tó ń sọ ọ̀rọ̀ kálíkùlù kùránì náà ni ipa àní ẹ̀dá ọlọ́wọ́n bá ní kùránì so àwọn kan bá parọ́ mọ́ wọ́n ní àìmọ́ ah, Bukhari o òun náà ti wà nínú àwọn tó ń sọ gbólóhùn yìí o wọ́n àwọn tó wọ́n jẹ́ tọ́lábà tẹ́lẹ̀ tí wọ́n ó dà gẹ́gẹ́ bí ẹni ṣe pé òun ló ní gbogbo sídẹ̀ǹtì tó wà ní gbogbo òlu kí gbogbo òlu wá kọ́yìn sí pé à ah, àníbẹ̀ òun náà ti di onísọkúsọ ó ti di onídídá sọ wípé kanú àwọn tó sọ̀rọ̀ yẹn mọ́ tó lọ́rọ̀ yẹn lẹ́sẹ̀ inú àwọn àfá náà ni òun náà ṣùgbọ́n òun gbà pé ìtọ́ tó ń gbà nìyẹn tí Imam Bukhari ní tó ní láti ọkàn nìyẹn so gbogbo ẹ̀yà wá kò lẹ́yìn ẹ̀ débi wípé Imam Muslim nìkan tó ń ṣe síra Sahih Muslim tó kó jọ àwọn àṣàdéfì Sahih Muslim òun nìkan kú lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà nìyí ìyẹn ò sọ pé kó kú lẹ́ni ọlọ́run ọba ó tún fi hàn wípé ẹni ọlọ́run ọba náà nìyẹn so ìyẹn wà máa sọ lọ́dọ̀ ọlọ́run ọba ni wípé yá mú kọ́lí bẹ̀lùkúló sábì kùlú gbaná aláàtọ̀ àti pọ̀ ọlọ́run ọba tó máa ń fi ọkàn yàn rinlẹ̀ fi ọkàn wa rinlẹ̀ sínsín lórí ìtẹ̀lé ti tiẹ̀ so inú eléyìí ó máa sọ ládùá lọ́pọ̀lọpọ̀ ọgbà so bẹ́ẹ̀ ọlọ́run ọba ni wọ́n là kọ̀dùkọ̀tánà lẹ́dínà mi kọ̀dùlíhìn àwọn aláàdùdáwọ̀ àwọn tó síwájú wọn wò wàlàyé àlàmánà lọ́rù lẹ́dínà sọ́dákú ìpè látara rẹ̀ láyé àlàmánà lọ ọlọ́wọ́ bá wá fi ilẹ̀ wípé ọlọ́wọ́ ọba ó mọ̀ mọ̀ tó pé ọlọ́wọ́ ọba ọba tó mọ̀ nǹkan tó pamọ́ àti nǹkan tó wà ní gbangba ni ó wá tún fi rinlẹ̀ sí i wípé àmọ́ sí ti àfihàn àwọn tó sọ òdodo torí ẹ̀ àmọ́ lè ṣe òkúya láàrin òkúrọ́ àtẹni tó sọ òdodo láàrin ẹni tó jẹ́ mú mi ní òdodo tó wá látọkàn rẹ̀ àti ẹni tó jẹ́ mú náfìkì torí pé láyé anábì sallallahu alaihi wasallam ó dẹ́ gẹ́gẹ́ bí káwọn èèyàn sọ wípé ah, ìsìláàmù ti wá wà ní Madina báyìí o ìtọ́wá kù ní pé if you can't beat them join them tó tó bá ti mọ̀ ń pé o lè kò sí kò sí ìgbà ẹ̀sìn ní tó lè ṣe nínú Madina yìí o àbúkú ṣe pé ẹ̀sìn Islam ni wọ́n náà dáàpọ̀ mọ́ wọn sọ àwọn mẹ́rin wọ́n wá dára pọ̀ ní ẹgbẹ́ pé wọ́n máa pìtẹ́ǹdì lọ́kàn wọn ni wọn ò gbọ́dọ̀ wọn bá gbọ́ dáadáa lọ́kàn wọn ni tí nǹkan dáadáa bá ṣẹlẹ̀ sí Islam ni wọ́n máa bàjẹ́ tí ìdàkejì bá ṣẹlẹ̀ sí Islam bóyá wọn ọ̀tá wọ́n fẹ́ borí wọn ni inú wọn máa dùn àbí kí ẹnìkan nínú àwọn mùsùlùmí kú ni inú wọn máa dùn so ilé ìlara ìwà nìfàkì ni. àwọn ni ọlọ́run ọba yóò wá máa mà láyà àlàmánà lẹ́dínà sọ́dá kú àwọn tó ń sòdodo wípé a ilé ó gbọ́ ọlọ́run ọba gbọ́ pẹ̀lú gbólóhùn tó ń sọ jáde lẹ́nu olódodo ó gbọ́ ọlọ́run ọba gbọ́ pẹ̀lú ọkàn rẹ̀ lódodo ó dẹ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́ pẹ̀lú àwọn iṣẹ́ tó ń ṣe lódodo so ilé òun náà ni tẹ̀sídìkù yẹn torí pé káwọn sọ pé ìgbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn míì wọ́n ní àtẹ̀sídìkù lásán nìyí tẹ̀síkù ní pé tí àwọn ti fọkàn gbàgbọ́ pé ọlọ́run lọ́lọ́run ṣùgbọ́n ojú ilé lọ òdodo tẹ̀síkù yẹn yóò wà pẹ̀lẹ́nu òdodo yẹn yóò wà pẹ̀lọ́kàn yóò wà pẹ̀lú oríkèríkè ara ọlọ́run bá ní àwa máa mọ àwọn tó ṣe kí nìyẹn alladina sadaku àwọn tí wọ́n ń sọ òdodo lẹ́nu wọn ọ̀làyà àlàmọ́nà kàbìdé àwọn tó ṣe kí ni àwọn tó ń parọ́ tó ẹni tó ń parọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àbí ẹni tó ń parọ́ tó ń gbọ́ ọlọ́run ọba gbọ́ ibẹ̀ ni ó ti máa rárá ipá agbájá láti di àdánwò tó bá ti tẹ̀lẹ̀ tàbí ọlọ́run ọba ò ṣe dá bàtánà bí sọ́lá rẹ̀ sọ́lá sí ìkan náà ọmọ rẹ̀ Ibrahim tó kú ànábì lọ ànábì omi bẹ́ẹ̀ sí kan lójú ànábì

iná ni àwọn medical doctors àwọn scientists àwọn máa ń sọ wípé nígbàkúgbà tí omi bá ń jáde lójú nígbà tí nǹkan àdánwò bá kànyàn wípé eléyìí omijé yẹn náà wọ́n ń pè ní lacrima wọ́n ní tí omijé bá wọ́n ń jáde lójú pé èèyàn fi ń relieve stress àti tension ni pé tí ó bóyá nǹkan ṣẹlẹ̀ sí ó wá fajú báyìí kò wá sunkún tó tó bá kàn máa yá ni irú ẹni báyìí ó padà lè ṣe kí ni ó lè break down tó jẹ́ pé bóyá nǹkan yẹn ó ní ẹnìkan ẹnìyẹn nísìn ó ti máa ó ti máa fẹ́ lé ó ti máa lé ní forty years nísìn torí pé ọmọ seventy five ni wọ́n nígbà tó wà lọ́mọdún méjìlá òun làdánwò kan kílẹ̀ làdánwò tó kàn án ní bàbá rẹ̀ kú ó dàbí bàbá àti ẹ̀gbọ́n rẹ̀ wọ́n kú nígbà yẹn bóyá gbọ́ kí ní ẹ bá yìí bí búrẹ́nì ẹ̀kà ṣe yẹ na so ilé yóò kàn ṣe mọ̀kan tó ń ṣe mọ́ nìyẹn ọ́pì náà báyìí nìkì ó ní ìná oúnjẹ náà ṣùgbọ́n kò sẹ́yìn àga tó lè sọ pé nǹkan báyìí ló ń ṣe torí pé ó yìí máa ń ṣe bí ọmọdé wọ́n yìí máa ń gbé lọ sí psychiatric tó máa máa fún lógún tó máa ń lò ní ti máa kò tí sọ ilé àdánwò kan nìyẹn tó nú ẹ̀ ń wá pé kí ọba wá ń sunkún tó ní jáde lójú yẹn pé fi ń tension wọ́n máa fi ń stress torí ẹ̀ ànábì ah, ìkẹ́ ni omi yìí omi tó rí yẹn tó ń jáde lójú pé ìkẹ́ ni ànábì wọn sọ pé inna Allaha la yu'azzab bò ní pẹ̀lú omijé tó ń jáde lójú yàn wà láàbí hudnil kọlù kò rẹ̀ ní sí àjẹyàn pẹ̀lú ọkàn yàn tó ń bàjẹ́ wà láàkín yóò hàbìbẹ̀ ààbà áwú wípé àmáyìntọ́ náà bó fi ṣe kíni tí ó fi fi àjẹyàn òun náà ni bẹ̀ ààbà wà fọwọ́ sí àwọn rẹ̀ pé gbólóhùn tó bá ń jáde lẹ́nu so ìgbà yẹn náà tún máa mọ̀ pé ah ilé pẹ̀lú àdánwò tó kàn yìí tó dẹ̀ tún ṣe sùúrù yìí wípé ilé ó wà nínú àwọn sọ̀dì sí i ọ̀làyà àlàmọ́ nẹ́ẹ̀kì àdìdì ìpè tó lè tọ́wá rẹ̀ sí rẹ̀ tádọ̀ ohun kan tó wá bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ ó tún gbangba afá ẹ̀rọ àpẹ̀lú nǹkan tẹ́ ìṣòro ní ẹ̀sìn ilẹ̀ ìyàrá ọlọ́run ó ẹ̀ṣọ́ ìwà yìí náà ó bá tó bẹ̀rẹ̀ sí ní pora mọ́lẹ̀ ilé kọmọ̀ lọ́dọ̀ àwọn obìnrin so kò ń ṣe nínú dáadáa oníkíyàn kú kawálá èèyàn lọ sí olóòkú àwọn òmìn látọ̀ ọ̀nà jíjì náà ti máa mú ẹkú kan máa sún ọmọdé wa dé lókè náà ní ayálọ́gbẹ́jẹ́ ah, òtítọ́ òtítọ́ ó lè máa dákẹ́lẹ̀ kan náà ó lè ìtàn náà ẹkú máa mọ̀ wù báyìí wọn ni a ah, kí ni ìyà tó ń sunkún sí sí náà nìyí so àwọn àwọn ní àwọn ilé yìí àwọn ní wheelers yẹn àwọn tí wọ́n máa lọ rẹ́ǹtì tó yá ẹwà bá wa wé ẹwà bá wa sunkún gbà mí ìtàn máa fẹ́ gbé òkú kan lọ wípé bóyá wọ́n fẹ́ lọ sí ẹwà lọ rẹ́ǹtì wọn tó yá ẹwà bá wa sunkún káwọn èèyàn lè bá sọ pé ẹ̀wọ̀n ah, èèyàn pọ̀ tí wọ́n sunkún tẹ̀lé òkú yẹn ìyẹn dáadáa ni o so ìwà máa sunkún wọn yí amọ́lẹ̀ tẹ̀lé òkú eléyòsínú dáadáa o ó gan-an kò tún dáa kó kú mọ́ sọ àsọtẹ́lẹ̀ wípé tí má kú ẹ má sunkún tẹ̀lé mi o ẹ pariwo ẹ má mọ́lẹ̀ o torí pé òkú ni ànábì ní la yọ àjà bìbù káyà àríyá rẹ̀ wípé ẹkún táwọn aráalé rẹ̀ bá ń sun lórí rẹ̀ ọlọ́run bá máa fi àjẹ wọn wípé ẹni tí ò bá wá sọ àsọtẹ́lẹ̀ lélẹ́ ìwọ̀n lọ ń bá àsọtẹ́lẹ̀ yìí pé kó kìlọ̀ fún wọn ti máa kú ẹmọ́ sùkún ní ìtúṣe pé ẹ wà máa sọ ara gbolẹ̀ ẹ máa fi ẹnu sọ̀sọ̀kúsọ ní ẹni tí ó ń bú ọlọ́run ọba ṣùgbọ́n tó wáyé pé ìṣùkún pé omi kan jábọ́ lẹ́ lójú ń pamọ́ ẹ̀ ń ṣùkún ní ètò ẹ pé ẹ̀fẹ́nu sọ̀sọ̀kúsọ kò sí láìsí níbi ilé torí pé gbígbíyàn wá kú yàn ara kù ni lára wípé èèyàn wá compassionate òní kí èèyàn wọn kí èèyàn banújẹ́ ṣùgbọ́n kì í ṣe ara pé èèyàn wá compassionate òní kí èèyàn tó wá mú ẹkún yẹn látọ̀nà jíjì kó wá máa sunkún kó máa pariwo kó wá máa jẹsẹ̀ mọ́lẹ̀ kó máa sọ̀sọ̀kúsọ ọlọ́ba ni wala ya'lamanna al-kadhibin lára àwọn òkúrọ́ ní ẹni tó ṣe pé irú eléyìí ló ṣẹlẹ̀ sí tó lóun bọ́ lọ́wọ́ bá gbọ́ tó yẹ pé kò fọkàn bọ́ lọ́wọ́ bá gbọ́ olóhùn gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò fi wà gbọ́ lọ́wọ́ bá gbọ́ olóhùn gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbólóhùn ẹnu rẹ̀ kò fi gbọ́ lọ́wọ́ bá gbọ́ sọlé gbogbo wa náà ní láti ṣọ́ra wa dáadáa pẹ̀lú nǹkan tá a máa ń sọ nígbà àdánwò ni àti nígbà tá a bá wà nínú ìdẹ̀kùn nǹkan tá a máa ń sọ nígbàkígbà tí ìkankan bá kàn wá nínú fitna so ìkàkà tá a máa fi sọ̀tọ̀ ká máa tún kún fún ìbẹ̀lọ́mọba ká mọ dúpẹ́ fún ọlọ́wọ́n ọba kalẹ̀ ká tún mọ ṣe kíni ẹ ká mọ ṣe sùúrù pẹ̀lú ọlọ́wọ́n ọba ọmọ ọba ti sọ pé àwọn náà ni alẹ́dínà ìdá asọ́ba ti mọ ìmọ̀síbá qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tọ́gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ lódodo àwọn ní tí àdánwò bá kàn tí wọ́n mọ̀ tún wọn mọ̀ sọ pé inna lillahi ọ̀dọ̀ rẹ láti wá gbogbo wa tọ́lọ́wọ́n ọba ni wá wa inna ilayhi raji'un bákan náà lè dọ̀dọ̀ ọlọ́run gbogbo ó padà sí kí ẹnikẹ́ni tó bá ń sọ ilé ọlọ́ọ̀bá máa ṣe àdápadà olóore á fún ẹni yẹn so mélòó mélòó náà àwọn ètò ṣe pé ọlọ́ọ̀bá ti dánwò tó sọ gbólóyìn jáde lẹ́nu ọlọ́ọ̀bá dẹ̀ tún fún ní nǹkan míì tó tún dáa ju ìtọ́lọ́ọ̀bá fún tẹ́lẹ̀ lọ a rí ìyàwó ọmú sálámà ọ̀dẹ́ aláàánà nígbà tí ọkọ rẹ̀ kú búra òun wo di ẹni pé á ah, àbúsálámà òun ò lè ríyàn tó lè dàbí rẹ̀ láéláé pé á ah, ó dẹ́ dùn gan ó dùn ṣùgbọ́n kò fẹ́nu ẹ̀ sọkúsọ kí lóun sọ ó ní inna lillahi wa inna ilayhi raji'un yìí tó sọ jáde lẹ́nu yìí òun náà ni tánàbí kọ òun náà dẹ̀ ló sọ kò lẹ́yìn náà ẹni tó wá lóore ju àbúsálámọ́ lọ ọlọ́ọ̀bá wa fún sáré yìí òun náà ni Muhammad sallallahu alaihi ẹgbẹ́ anábì padà kò sọ eléyìí ni pé tí a máa ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba nígbà tí ó bá dán èèyàn nígbà ìdẹ̀kùn nígbà ìnira èèyàn padà ṣe kíni èèyàn ó padà kó èrè rẹ̀ a báyìí ní ìrọ̀lẹ́ nítorí jẹ́ àdánwò ju lọ ọrụ ọba kí ó mọ̀ gbé kò wá kó mọ́ jẹ́ kí a rí àdánwò tí ó jẹ́ ká títẹ̀ kó nínú ìsìláàmù kó mọ́ jẹ́ kí a rí àdánwò tí ó jẹ́ ká pọ̀ ìsọlọ́mọ ọba kó mọ́ jẹ́ ká rí àdánwò tí ó gbé wa kúrò nínú mọ́sálásí lọ sí ibò míì táwọn èèyàn tí jọ́sìn fún kan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala sallallahu àwọn tá a ní ìbéèrè aláǹfà